inú wa dùn láti gbà yín padà lórí ètò yín ètò wa ẹ̀kọ́ ọjọ ìsinmi mo wí fún pé ńgbà bá padà dé pé ẹ mọ̀ lójú ìránṣẹ́ ọlọ́run tí a jọ máa sọ̀rọ̀ fún ti tòní ńgbà àjọ bẹ̀rẹ̀ àkòrí ńlá kan àjọ bẹ̀rẹ̀ rẹ ni àná àná tó wà ní agbára pẹ̀lú mi lónìí àwọn náà ni olùṣọ́ àgùntàn Samuel Adégbóyèga bàbá ẹ máa kú ẹ kú ilé olóòtú. inú wa dùn pa torí yín lónìí. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ bá kí gbogbo ọmọ ọlọ́run káàkiri gbogbo àgbáyé bá máa kú ọjọ́ ìsinmi o. gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ní ibi gbogbo tí ẹ ti lé àǹfààní láti máa wo àti láti máa gbọ́ ètò yìí àkíyẹ kú ọjọ́ ìsinmi. ayọ̀ ọlọ́run kò ní fi ayé yín sílẹ̀. ìwọlá ayọ̀ ọlọ́run kò ní dágbére fún yín. ẹ kú ọjọ́ ìsinmi. ẹ ṣeun púpọ̀ olùṣàgùtà láti wà lórí àkòrí kan eh, pẹ̀lú fọ́nrán kan tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára eh, tá a sì mú àkòrí ọ̀hún wá pé ewu tí ó wà eh, nínú àìkẹ́kọ̀ọ́ Kristi ṣáájú iṣẹ́ ìrànṣẹ́ títò ní yóò jẹ́ apá kẹrin àwọn ewu tó rọ̀ mọ́ béèyàn ò bá kẹ́kọ̀ọ́ Kristi púpọ̀ nínú àwọn èèyàn tán pera wọn lóníṣẹ́ Olúwa lónìí tán pera wọn ní ìrànṣẹ́ Ọlọ́run gbogbo wa sì ní ìrànṣẹ́ Ọlọ́run kò sẹ́ni ẹ lè béèrè pé ìrànṣẹ́ Sátánì tí ó nawọ́ pàápàá jùlọ lọ́dọ̀ wa ń bí ó ṣeéṣe kára àwọn èèyàn tí ó náwó ní nílùú èbó tọ́ra wọn àti fìgbà kan mú ẹ̀kọ́ kan wá rí tá a pè ní satanism àwọn ẹlẹ́sìn sátánì táwọn náà ti bẹ̀rẹ̀ ẹ̀sìn tiwọn náà dáadáa ó sì ṣeé ṣe nílẹ̀ yorùbá kẹbìrì lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan tó sọ wípé rárá èṣù ni bàbá tàwọn táwọn sìn o ṣùgbọ́n ó fẹ́ẹ̀ nira kẹ tó rẹ́ nìkan láwùjọ tí ó tán sọ pé ọmọ èṣù tí ó náwó tàbí ẹ sọ pé ẹni tó ń ṣiṣẹ́ èṣù dà ta ni òun wà ń bí gbogbo wa náà ni oníṣẹ́ olúwa lónìí ibi tí a máa gbọ́ràn lọ a sì fẹ́ wakọ̀ a fẹ́ wakọ̀ rẹ̀ débì kan lónìí lórí àkòrí tá pè ní àwọn ewu tó wà nínú akẹ́kọ̀ọ́ kristi ṣáájú iṣẹ́ ìránṣẹ́ bí ọlọ́run bá tún fún wa lórí ọ̀fẹ́ ó ṣeé ṣe kí a tún rí ìfísì tiẹ̀ lọ́jọ́ iwájú ká tún mẹ́nu bà bẹ̀ àwọn ewu wo ló wà fún àìkẹ́kọ̀ọ́ yìí ṣáájú iṣẹ́ ìránṣẹ́ a ti ń sọ ọ́ bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi mẹ́rin bọ̀ lónìí ìbéèrè àkọ́kọ́ tún béèrè lọ́wọ́ yín òun ni a ti fẹ́ mọ àwọn ewu ọ̀hún gan ní pàtó tó wà fún ẹni náà tí ò kẹ́kọ̀ọ́ Kristi ṣáájú iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí a ti mẹ́nubà nínú lórí ètò èrè arí ìgbé ayé Mósè ńgbà tí ò ti kẹ́kọ̀ọ́ bí ó ṣe súré tó kù gìrì síṣẹ́ Olúwa tó sì di wípé àṣìṣe ẹ̀ tó ba lẹ́yìn ọwọ́ irú àwọn bẹ́ẹ̀ àwọn míì wo irú àwọn ewu ló lè wà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀ láyé ìsinsìnyí tó jẹ́ wípé wọn ò kẹ́kọ̀ọ́ yìí wọn ò tiẹ̀ bẹ́kọ̀ọ̀n débì kan tó fi di wípé wọ́n ti bẹ́ síta àwọn ewu ló lè bu àfirú àwọn ènìyàn bẹ́ẹ̀. ẹ ṣe olóòtú tí ènìyàn ò bá kọ́ ẹ̀kọ́ jinlẹ̀ hmm. kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ àìmọ̀ bíbélì sọ pé àwọn ènìyàn ń ṣègbé torí kò sí hmm, ìmọ̀ ewu ó lè mú ìpalára wá fún hmm. irú ẹni bẹ́ẹ̀ fún àpẹẹrẹ ẹ mọ̀ pé tí ènìyàn bá dá iná àbí bóyá iná wà níbì kan tí ènìyàn bá kí ọwọ́ sí iná ò ní sọ pé. pé òun ló pé òun ló mà dá mi hmm. Hmm. iná ò ah, mójú ẹni ó dà. Hmm. Ah, life ayé tá a wà yìí gbogbo nǹkan ló máa ń ní àtúbọ̀tán gbogbo nǹkan tá a bá dẹ̀ ń ṣe lénìí ló máa ń ní consequence lọ́la. Hmm. ìgbà tí consequence nǹkan ní tẹ́lómìn ṣe nígbà ìmọ̀ àbí torí pé kò sí ẹ̀kọ́ tó yè kooro hmm. ìgbà tí àtúbọ̀tán bá ń padà wá olóma ń ṣe ẹlòmíì tá a máa rí bíi kí à lápájá ìdẹ́ ń sin ọlọ́run o ó dẹ̀ ń mú hmm. ọ̀pọ̀lọpọ̀ ohun tí ẹlòmíì ti fi àìmọ̀ ṣe àìkẹ́kọ̀ọ́ fún àpẹẹrẹ ẹni tí ò bá kọ́ ẹ̀kọ́ tó yè kooro kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ó lè ẹ̀ǹdẹ́njà láìfọ ara ẹ̀ fúnra hmm, hmm, ẹ hmm. fún àpẹẹrẹ fún àpẹẹrẹ eh, mo mọ̀ pé a ti gbọ́ eh, a ti gbọ́ rí dáadáa pé ọkùnrin kan láyé ìgbà kan tó ní pọ́lọ́hún fẹ́ pé ìgbà ṣe bí Daniel wọ òkè kìnìún pé òun náà ó lọ tó lọ sùn Ìbàdàn nígbà náà ó lọ nígbà ó yá ó do oúnjẹ fún àwọn. kìnìún kìnìún débi ti ń pa tipẹ́tipẹ́ torí náà ara àìlẹ́kọ̀ọ́ hmm. àìtí tí ò bá sí ẹ̀kọ́ tó yè kooro kò ń jẹ́ kí èèyàn lè fa ìlà láàárín pé ìtọ́lọ́run fẹ́ nìyí àti kí bóyá à ń dán ọlọ́run wò àti ìtọ́lọ́run ò hmm. fẹ́ so eh, àìlẹ́kọ̀ọ́ ló kàn jẹ́ kíru ẹni yẹn kó kàn kó kàn fi ẹ̀mí ẹ̀ wéwu. Hmm. ọ̀pọ̀lọpọ̀ ohun tí a gbọ́ ní orílẹ̀-èdè ibì kan náà tán ni pé ẹni yẹn ní kíní tán fi ń ṣe pakópa tán fi ń pa ẹ̀fọn insecticide tó hmm. ní pé tóun bá ṣe ń fi sí àwọn ènìyàn ó tún dà sí wọn ní pé wọ́n á gbé mi ní o hmm. pé àṣìṣe àná ti lára wọn. ní tó jẹ́ wípé májèlé ni fún láti tó ń pa ni lára ni. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà ló padà kú sí. ara ìlẹ́kọ̀ọ́ yìí òun ni wọ́n ti rá ẹni tó ṣe pé kò sí tó burú nínú pé bóyá divine health hmm. ṣùgbọ́n nípa àìlẹ́kọ̀ọ́ yìí hmm ẹlòmíì á máa n tó ṣe pé n tó ṣe tó ṣe lo paracetamol n tó ṣe pé tán lè lo nǹkan kan hmm. òun lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ṣe wá di aláìsí hmm. ẹlòmíì ṣe tètè kú ṣáájú ìgbà tí ó yẹ kí ẹlòmíì ò fùfílì mínísítírì ẹlòmíì ò hmm. kò kò lè. ìgbà tó yẹ kẹlòmíì gan ó sinmi àìkẹ́kọ̀ọ́ pé ó mọ̀ òun fẹ́ òun fẹ́ sọra rẹ̀ dọ́lọ́run òun nìkan ní. òun ni ó ṣe léyìn ni ó ṣe léyìn òun ni ó lùlù nígbà wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pé ìjọ kan náà pé ẹni tó jẹ́ bíi mẹ́ńtọ̀ fún wọn pé ah bàbá ara wọn pé ah wọn ní bàbá yẹn sọ pé hallelujah wọn níkà bàbá ẹ̀gbọ́n tí mo sọ ni pé aláyí pé ara ò yá pé ah wọn ní pé gbogbo sásókè sásísàlẹ̀ yìí pé hmm ọlọ́run fẹ́ kó o sinmi ni pé ijó mo kọ́kọ́lọpọ̀ ìwé tí Paul kọ pé inú àtìmọ́lé hmm. níbi tó ti ráyè sinmi hmm. ibẹ̀ ló ti ń tó jẹ́ so ibẹ̀ ni mi sì ti wá fún. àìsí ẹ̀kọ́ tó yẹ kóró gbà mí ẹlòmíà mọ̀ pé pé bóyá tó bá sinmi sìn jẹ́ kó ti di ọ̀lẹ hmm. tó bá fún ara nísinmi ṣáwọn èèyàn tí ènìyàn ò bá lẹ́kọ̀ọ́. ó ti gbàgbé pé èròjà mẹ́ta la fi dá ènìyàn àdá èèyàn nípa tara nípa tọka àti nípa tẹ̀mí èèyàn ò sì lè fi ẹ̀mí kó máa fi wé kó fi ara kó máa fi wé ẹ̀mí láéláé. olóṣè máa ń lẹ̀mí ṣe máa ń fẹ́ ń gbà míì hmm. ká ṣàìlera fún wa so tí ò bá ti sí ẹ̀kọ́ hmm. ẹlòmíì ò ní mọ̀gbà tó yẹ kó sinmi ẹlòmíì ò ní mọ iye kò ní mọ láyìn láàrin pé ṣe ìlera hmm. àti bá ṣe ń tọ́jú ara wọ́n rí àwọn tó ṣe pé títorí àìlẹ́kọ̀ọ́ wọ́n á máa fìyà jẹ ara wọn pé ṣe bíbélì ti sọ pé nínú ìpọ́njú làádọ́rùn-ún ẹlòmíì á máa fìyà jẹ ara ìgbà kan wà tá láwọn kan àti ẹlòmíì ò ní wẹ̀ hmm. ẹlòmíì ò ní tọ́jú ara ẹ̀ hmm. ẹlòmíì àwọn olùṣọ́ àgùntàn mi àbọ̀mọ ọlọ́run mi àdébòmí ara ẹ̀ á máa rùn hmm. lórí pé ẹ pé ṣe náà pé agbúdọ̀ pọ́n ara lójú àìsí ẹ̀kọ́ ó máa ń jẹ́ kí ẹlòmíì kan in danger life ẹ̀ ẹlòmíì. àwọn kan gan bí ìyún títúbọ̀ sí abẹ́ ẹ̀kọ́ mi ọ̀ bí ọjọ́ ń bọ̀ tá a sọ lọ́jọ́ iwájú àwọn kan tí wọ́n gbàgbọ́ pé káfíà jẹra hmm, ẹni wọn bá dẹ́ṣẹ̀ tán pé wọ́n panra wọn lójú pé kọ́lọ́n lè ké kọ́lọ́n lè dárí ẹ̀ṣẹ̀ òun jiyàn ẹ̀kọ́ kan ni. ẹ̀rí ara ta sọ pé hmm. àìsí ẹ̀kọ́ hmm. ṣẹ́rí ẹ̀kọ́ máa ń fún ènìyàn ní òmìnira ó máa ń fún ènìyàn ní òmìnira ẹ̀kọ́ dẹ̀ máa ń rẹ ènìyàn sílẹ̀ tí ènìyàn bá bàbá kan olùṣọ́ àgùntàn kan sọ ní pé pẹ̀lú àwọn nǹkan tọ́lọ́run ti fi hàn òun pé ó ṣòro fún òun láti kóun dédé ṣìwà wò pé tá a bá dédé ráwọn ẹgbẹ́ tí mi iṣẹ́ ọ̀rọ̀ sọ àbí tó ṣì wà òkú wọn kàn pé òun òun dá wọn lẹ́bi pé bọ̀ ẹ̀kọ́ tí ọlọ́run ti kọ́ òun hmm. torí ọ̀tọ̀ ní ẹ̀kọ́ tá a kọ́ ní formal class tá a kọ́ ní hmm. ọ̀tọ̀ ní formal education ọ̀tọ̀ ní ẹ̀kọ́ tí ẹ̀mí ọlọ́run máa ń kọ́ ènìyàn hmm, ẹ̀kọ́ kristi tó yẹ kóró so ní àkọ́kọ́ ẹni tí ò bá ní ẹ̀kọ́ ó ń fi ara ìwéwu ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí eh, fọ́nrán kan ó lè dẹ̀mí ara ẹ̀ légbodò láìrò tẹ́lẹ̀ láì tí ì tó ọjọ́ fọ́nrán kan jáde láìpẹ́ yìí a máa lọ bí ìṣẹ́jú mẹ́jọ sí méjìlá lórí àwọn ayélujára yìí tí bàbá kan sọ̀rọ̀ nípa àwọn tí ẹni tó bóyá ẹni tí ò tí ì wá àádọ́ta ọdún hmm. ṣùgbọ́n torí pé àìlẹ́kọ̀ọ́ bóyá ọ̀rọ̀ ìsinmi àbí nǹkan tá à ń hmm. sọ yìí tó ibẹ̀ ni ó dẹ̀ sọ̀rọ̀ nípa òyìnbó kan bàbá yẹn ti lé ní ọgọ́rin ọdún sìn hmm. ṣùgbọ́n mọ̀gbà tá à ń sinmi ó mọ bí a ṣe ń bọ̀wọ̀ fún àwọn tí bíbélì láàlẹ̀ tó sì wà láyé so ó máa ń jẹ́ kí ẹni ọ̀hún then ìyẹn ni ti ẹni ọ̀hún fúnra rẹ̀ hmm. ó máa ń wu wọn léwu ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ máa ń ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń torí pé àìlẹ́kọ̀ọ́ hmm. ìtí mi àdédé sọ pé ẹ̀mí mímọ́ ló sọ àbí hmm. tí mi àwa gbé kalẹ̀ bí ìlànà ọ̀pọ̀lọpọ̀ ìṣìnà ni òun ló máa ń tabadẹ̀ sọ yẹn náà yẹn náà tún gbé wa dé àwọn tó ń tẹ̀lé wọn. ẹ a sì ń bọ̀ mẹ́ láfikún ẹ̀yin tẹ̀ ń sọ bọ̀ pé ó lè ó lè ó lè jẹ́ ìpalára fún ẹ̀mí ọ̀tọ̀ ní máa ń kó wàhálà gan lọ́pọ̀ gbà bá wọn yóò kó bọ́wọ́ bọ́wọ́ bọ̀ wọ́n lọ́wọ́ kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ẹ wo obìnrin tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ báyìí hmm. kò wọn púpọ̀ àwọn èèyàn náà lè fojú rẹ̀ wò báyìí àdúrà wa ni wípé kí irú obìnrin bẹ́ẹ̀ kó lè ní ìrònú pé wà tó sì padà sẹ́sẹ̀ Kristi láti kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ṣé gbogbo etí tó bá gbà lọ ní máa ń gbà bọ̀ ṣé gbogbo ojú tó rí fọ́nrán rẹ̀ báyìí nínú àṣìṣe rẹ̀ ṣé àgbàládùn àti gbogbo ojú kan ojú náà tún lè rí padà kan wá lè rí pé ẹni ti di ẹni ọ̀tọ̀ ó ti di ara ọ̀tọ̀. ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ làwọn tá a rí lákọ̀ọ́kọ́ tán ní lè padà rí. Hmm. so ara àwọn ewu tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé nítorí e, e, e, orúkọ tí ó fún ni kì í ṣe orúkọ tó dáa orúkọ tó fóbìnrin ọ̀hún báyìí kì í ṣe orúkọ tó dáa. òun dẹ̀ ló ṣe dáa hmm. pé kálukú. bọ̀wọ̀bọ̀wọ̀ tí ó kò sẹ́lòmíì lọ́wọ́ irú ẹlòmíì gan létí pasẹ̀ bẹ́ẹ̀ rí ẹ̀wọ̀n yìí bẹ́ẹ̀ni tí wọ́n fòfin tọ lọ́wọ́ pé n tó sọ yìí ká ní ibi tó jẹ́ orílẹ̀-èdè dáadáa ni a sọ̀rọ̀ débẹ̀ níbi ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn pé ká ní orílẹ̀-èdè àwọn orílẹ̀ kan tí wọ́n ti làmì laaka lágbàáyé tán ti dàgbà tí wọ́n sì mú ètò òfin wọn tán sì tó bá jẹ́ wọn kan ni irú arábìnrin ọ̀hún kò lè ọjọ́ kejì náà wọ́n ti lọ gbé nílé rẹ̀ làwọn agbófinró ti gbé pé irú ọ̀rọ̀ wo ló sọ yìí bóò ni bóò ló ṣe rí bẹ́ẹ̀ bóò ni nǹkan yìí tí wọ́n ti ṣiṣẹ́ lé lórí tó sì lè ti irú ẹni bẹ́ẹ̀ gan débèbè ẹ̀wọ̀n. Hmm. ara tó fi dáa nìyẹn pé tí ènìyàn bá fẹ́ ṣe iṣẹ́ ìránṣẹ́ àwọn ẹ̀kọ́ tí ènìyàn nílò láti kọ́ a sọ̀rọ̀ nípa ti tí ẹ̀mí mọ́ ń kọ́ ènìyàn ẹ̀kọ́ nípa pé à ń kọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ara ẹ̀kọ́ tó yẹ kí ènìyàn tó kọ́ náà ni ẹ̀kọ́ nípa òfin orílẹ̀-èdè hmm. wọ́n rí ẹni tó ṣe pé ní tòótọ́ ni ọlọ́run pé ṣùgbọ́n nítorí pé àìlóye hmm. fún àpẹẹrẹ bàbá kan ní pé nígbà tán máa kọ́kọ́ lọ sí Amẹ́ríkà ọmọ orílẹ̀-èdè ni wọ́n pé nǹkan lára nǹkan tó ń ṣe ni pé wọ́n kọ́ ẹ̀kọ́ pé bó o la hmm. ṣe ń ṣe lọ́hùn kí làwọn kan tá a kì í ṣe wọ́n ráwọn owó tùlùtùlù tó ṣe pé tábà ká mọ́ ènìyàn lọ́wọ́ lọ́hùn wọ́n wà bó o ló ti dọ́wọ́ rẹ. wọ́n tẹ̀lé ní ilé ẹni wàá padà di a padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ a dá padà wá sílé. Hmm. so ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní tòótọ́ lọ́lọ́run pé ṣùgbọ́n àìní ẹ̀kọ́ àìlóye kí bò la ṣe ń ṣe nǹkan ẹlòmíì á sọ nǹkan awádèrò àtìmọ́lé hmm. ẹlòmíì á sọ nǹkan awádé pé publicly ibi tí ọ̀rọ̀ tí ò yẹ kó sọ aṣọ wo irú ìgbé ayé wo irú ìgbé ayé tí ó hmm. yẹ kí ènìyàn gbé so òun ni ẹlòmíì tá a bá dénú pé ìgbà míì tá a bá ń fẹ́ máa pé ẹ wọ́n fọlọ́pàá gbé pàṣẹ lágbájá fọlọ́pàá gbé lágbájá hmm. àìlóye náà hmm. ẹlòmíì ò kì í mọ báńdìrì pé nǹkan báyìí la gbúdọ̀ ṣe ibi báyìí la lè dé. ibi ni mo gbọ́dọ̀ rìn sí irú bí mi ò gbọ́dọ̀ rìn bẹ́ẹ̀ a kọ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run hmm. ẹ̀kọ́ tó yè kooro hmm. pé doctrine doctrine ẹ̀kọ́ hmm. pé àwọn kìíní yìí ṣó báyìí ṣe bíbélì mu ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá lọ́wọ́ Kristi ìjàmbá lọ́wọ́ ìjàfẹ́ Kristi kọ́ wa bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹlòmíì ń sọ ẹlòmíì rò pé bíbélì sọ bẹ́ẹ̀ ni ẹlòmíì doctrine of men doctrine of men tó gbọ́ lẹ́nu ẹnìkan báyìí náà lòun náà tún ó ní ẹrí ń gbà mí bóyá tẹlómi láwọn ibì kan tẹlómi bá wá fún bóyá bí ìjẹbẹ wá lóun ṣe bẹ́ẹ̀ jèrè ọkàn àbí nǹkan kan àbí ìsọjí ẹ hmm. tí tí question bá dé tí bóyá bí question bá wá jẹyọ bóyá ó débi question and answer tẹ bá béèrè question mi àná bá ṣàṣe ń ṣe lọ́dọ̀ wa nìyẹn hmm. ẹlòmíì ò lè ṣàlàyé bó ṣe jẹ́ agbọ́dọ̀ lè fi ẹsẹ̀ ohun gbogbo tí à ń ṣe agbọ́dọ̀ lè fi múlẹ̀ nínú bíbélì hmm. ìyẹn bẹ́ẹ̀ agbọ́dọ̀ mọ àwọn ẹ̀kọ́ àti ìgbà míì gata bá fẹ́ jèrè ọkàn tá a bá lóye àṣà Taba lóye kọ́ṣọ́ ibi tá a wà hmm. tábà lóye. ó lè jẹ́ ó ṣòro fún mi gan láti ṣiṣẹ́. so a hmm. gbọ́dọ̀ ẹ̀kọ́ àṣà ibi tá a kẹ́kọ̀ọ́ àṣà ibi tá a wà bóun náà ṣe ń ṣe ń bẹ̀ orílẹ̀-èdè ọ̀hún gbogbo ẹ̀ ṣe pàtàkì bóun náà ṣe ń ṣe ń bí hmm, ẹ ṣe púpọ̀ olùṣàgùtàn torí àkókò wa ló gbé mi lọ sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tó ní ṣe pẹ̀lú àwọn ewu àti àti dáhùn àwọn ewu tó lè wu irú ẹni tí ò ní ẹjá wá béèrè ewu tó wá wà fáwọn tí ń tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ bóyá ó jẹ́ adarí ẹ̀sìn àbí adarí ìjọ ni àwọn èèyàn tí ó máa wo àwòkọ́ṣe ẹ̀ irú ewu ló wà fún wọn àwọn tó ń tọ irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn àwọn èèyàn tó ń kó sòdí ewu ló wà fún wọn gan. ẹ ṣe olótù bí ewu ṣe wà fún irú adarí tó ń ṣe náà hmm. léwu ọ̀hún wà fún àwọn tó ń tẹ̀lé hmm. fún àpẹẹrẹ tí n tán ń ṣe tí òun náà bá ń ṣe fún àpapọ̀ hmm. yẹni tó ń jẹ kẹ́míkì eh, tó ń jẹ májèlé ń sìn hmm. àwọn tó ń tẹ̀lé tán bá ń jẹ náà bó ṣe ń pa ẹni yẹn lára náà la máa pa àwọn àtẹ̀lé ẹ̀ lára. ní ìsinmi kì í sì wáṣẹ nìkan ló ń pa á lára báyọ̀ ọ̀pọ̀ èèyàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó dẹ̀ hmm. máa ń rí púùsì effect àwọn èèyàn báwọn èèyàn ṣe pọ̀ tó àwọn náà yóò jẹ́ adarí fáwọn ẹlòmíì torí either consciously or unconsciously gbogbo wa la jẹ́ adarí nbìkan gbogbo wa la influence àwọn èèyàn gbogbo àwọn tó bá ti wà ní circle of influence àwọn yẹn náà irú kìíní yẹn náà làwọn náà máa ṣe hmm. ìyẹn bẹ́ẹ̀ ìkejì ni pé irú àwọn yẹn tán bá múra tó bá jẹ́ eh, ẹgbẹ́ doctrine of men wa doctrine of eh, apostolic doctrine wa tó bá jẹ́ ní tó ní fún àpẹẹrẹ ńsìn ẹni tí tìtorí pé àìlẹ́kọ̀ọ́ hmm. ti àìlóye tí òmù ọ̀rọ̀ salvation hmm. ìgbàlà tí ò mú lọ́kùnkúndùn tó ń hmm. pé tí tọ́hún rí bíi pé ẹ̀ṣẹ̀ la gbọ́dọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún jésù ká dẹ̀ máa bá ká gba jésù lólúwa tó lùgbàlà kẹ́mi mọ́ máa gbé tó bá jẹ́rú àwọn ẹ̀kọ́ tí àwọn ẹ̀kọ́ òdì yẹn hmm. ni adarí ń ṣe táwọn náà ń tẹ̀lé ewu ìjọba ọ̀run ó lè wúrú ẹnu bẹ́ẹ̀ ó lè jẹ́ kí ẹlòmíì wọ́n tiẹ̀ ti pàdánù rẹ̀ gan-an. irú ẹlòmíì wà tó ṣe pé ibi tó ń lọ àbí bí àwọn ọ̀gá fún àpẹẹrẹ wọn léèyàn kan sọ pé láti inú oyún lòun ti lòun ti di àtúnbí hmm. kò sí àtúnbí pé gbàwo ni abrahamu dàtúnbí ìgbà wo ni mose jẹ́wọ́ jésù lólúwa hmm. náà irú àwọn tó bá ń tẹ̀lé. <laughs> irú àwọn ẹ̀kọ́ òdì bẹ́ẹ̀ hmm. torí ẹ̀kọ́ òdì láàbì. Eh, ara ara iṣẹ́ àìlóye náà ni tí ènìyàn bá kẹ́kọ̀ọ́ tó bá lẹ́kọ̀ọ́ tó yè kúrò. tó wà gbu ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run jinlẹ̀. ẹlòmíì dẹ̀ wà tó ṣe pé eh, bóyá ọlọ́run pe ẹlòmíì kò lè kọ́ kò lè kà ṣùgbọ́n ìyẹn náà ò tí ì ṣe exception ìyẹn náà ò mm-hmm. tí ì ṣe pé fún wa bá a lè bí èèyàn ò lè kọ bí ó lè kà. àṣà ń bẹ láwọn ẹgbẹ́ rẹ tán lè kà. àwọn tó lè kà sí yàn létí wa mm. ayé tiẹ̀ ti lójára débi pé audio bible lóríṣiríṣi téèyàn lè máa gbọ́ mm. nípa gbígbọ́ bíbélì rẹ̀ wípé ìgbàgbọ́ wa ènìyàn lè then bíbélì àwọn Yorùbá sọ pé a kì í dàgbà kọjá ọgbọ́n mm. bó ṣe wù kí ènìyàn dàgbà tó ní tí ò bá mọ̀ kò mọ̀ ni so ọ̀pọ̀lọpọ̀ àìlẹ́kọ̀ọ́ ló máa ń ẹlòmíà kan gbé ẹ̀kọ́ míì kalẹ̀ èké kìíní kan kìíní kan. èyí tẹ sọ lẹ́ẹ̀kan ó máa lágbára lára mi pé inú oyún lòun ti dàtún. ọ̀nà ní pé ẹgbẹ́. kí wàá ló jíde tí jésù àti nikodemu jẹ́ wá ń sọ̀rọ̀ nípa àtúnbí tí wọ́n sọ pé àṣeyàn ó padà sínú ìyá rẹ̀ ní sọ pé rárá èyí tá a bí nípa taratara nípa tẹ̀mí là ń sọ̀rọ̀ nípa rẹ̀ ṣé inú ẹ̀mí náà nìyá rẹ̀ ti bí ẹ̀kọ́ tẹ́ yìí mọ̀. tó sì jẹ́ pé bíbélì tó ń sàmùsọ wípé nínú ẹ̀ṣẹ̀ ni yá o. yá o wípé nínú àìṣedédé la lóyún o. <laughs> ara iṣẹ́ tí ẹ̀kọ́ ṣé mo ìgbà míì tẹ́lómi bá ṣe nǹkan yẹn wò pé à ṣẹ́ ni dẹ̀ ń ronú ṣáṣó ń ṣe kó ń ṣe bí kò ń gbọ́ ebi ìwọ̀nba bíi tí ẹ̀kọ́ ẹ̀ hmm. mọ́ ni ẹ̀kọ́ ó máa ń fún náà ní òmìnira bí lè sọ pé èèyàn á mọ òtítọ́ òtítọ́ sọ mí di òmìnira so irú hmm. àwọn tó ń tẹ̀lé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yẹn ewu wà lórí wọn. Hmm and mo dẹ̀ rí i pé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní tó fi yẹ ká tẹ̀lé bíbélì ká ka bíbélì and eh, àmọ̀ràn wa nìyẹn dẹ̀ máa jẹ́ fáwọn àtẹ̀lé ìtàn sọ yẹn ló ọ̀pọ̀lọpọ̀ máa ń gbà ẹ bí wọ́n ṣàṣe sọ́nà nìyẹn àpọ́sítù bíi sọ bẹ́ẹ̀ ah, ìmí ilé ìbọra sílẹ̀ ó lè bẹ̀rẹ̀ ìjà. bẹ́ẹ̀ni tẹ bá sọ̀rọ̀ adarí ìjọ ẹlòmíín láì dá tó ṣe tí ò dáa ni o hmm. tẹ sọ pé bàbá ó ṣe nǹkan báyìí tí ò dáa kàkà ká wá panupọ̀ ká bólèwé náà sọ pé rárá o bí wọ́n ṣe sọ wípé gbogbo ohun tó bá ṣe àrà náà ló dá pé ọlọ́run náà ló kó ṣe bẹ́ẹ̀ ọkùnrin kan sọ kí ni ẹ fún mi lẹ́yìn ìgbà mo tún ti padà tó ń gbọ́ níbi ẹ̀kan àbí méjì pọ̀tẹ́ni ló òun ló sọ tó ṣàpù jù hmm. pé bóun ṣe wà yìí o pé anywhere tóun bá dé tóun gbọ́ tí ẹnikẹ́ni sọ̀rọ̀ nípa olùjùkúṣọ́ àgùntàn báyìí òṣìṣẹ́ àgùntàn tó dẹ̀yìn sọ̀rọ̀ lẹ́ni tó ní pé inú oyún lòun ti lòun ti <laughs> dà tó bí ó sọ ó ní pé òun á bọ́ra sílẹ̀ òun á dẹ̀ bẹ̀rẹ̀ ìjà Hmm. gẹ́gẹ́ bí jésù ti jà ń gbà ayé tiẹ̀ kí jésù <laughs> tó bó bá sì jẹ́ paul àpòsílẹ̀ àbí àbí timothy àbí pétérù. ó ní kò sí ẹni tó lè bóun sọ pé o kàn ṣèèṣì òun mọ̀ ẹ̀rí òun mọ̀ ẹ̀rí pé o kàn pé orúkọ alágbájá o tó sọ láìda nù wá bẹ̀rẹ̀ ìjà àpéjà bẹ̀rẹ̀ o táwa ló fi tiẹ̀ jọ. so irú ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ṣé mọ̀ irú àwo ń sìn pé ihun tí lágbájá yìí ń ṣe tí ó bá bíbélì mu. àbí ò bá bíbélì mu ṣùgbọ́n tó kàn ṣùgbọ́n tó jẹ wá lógún ni tó jẹ wá lójú tó jẹ wá lógún ni pé ihun tí bàbá lágbájá yìí sọ o ẹnikẹ́ni ò gbọ́dọ̀. takò torí ẹni àmì òróró ni sọ ni pé ìtí hmm. Pọ́ọ̀lù sọ ni pé ká máa tí ènìyàn bá Kristi ẹni tó yẹ ẹni tó yẹ fún wa láti ká tẹ̀lé nìyẹn. ṣùgbọ́n tẹ bá ti di pẹ́sẹ̀ rẹ ti yàgò kúrò lẹ́yìn ibi tí kristi èyí tó bi tó yà sóun kò ṣeé yà. kò ṣeé tẹ̀lé òní hmm. bíbélì ṣe sọ pé iye àwọn tí à ń ti ọwọ́ ẹ̀ ní darí hmm. àwọn ni ọmọ ọlọ́run so a gbọ́dọ̀ máa àwọn berian christian bíbélì sọ pé wọ́n á délé wọ́n á wò pé ìtàn bá wa sọ yìí hmm. ṣé bó ṣe rí nìyẹn torí infallibility pé èèyàn lè ṣìnà ṣe rí níwọ̀n ìgbà tí èèyàn bá ṣe wà nínú àgọ́ yìí ẹ̀mí ọlọ́run ló máa ń rin ènìyàn lọ́wọ́ tí ó kì í hmm. jẹ́ kí ènìyàn ó ṣìnà a gbúdọ̀ rí i pé ihun tí wọ́n ń kọ́ wa ó bá bíbélì mu tí ò bá dẹ̀ ti bá bíbélì mu we must be bold and courageous enough pé kí ni ìyẹn bá bíbélì mu. ẹ ṣe púpọ̀ olùṣàgùtàn aláàárín ìṣẹ́jú àáyá lẹ́bàá ń dáhùn ìbéèrè kan tó kù kó tó di pé torí àkókò ti kó wa ń papá mára ewu wo ló wá wà fún gbogbogbò a ti sọ ewu tó wà fẹ́ni tó ń ṣe àtàwọn tó ń tẹ̀lé ní ìsìn bóyá àwọn tí ò tiẹ̀ tí ì mọ Ọlọ́run generally báyìí wo ló wá wà fáwùjọ tí ẹnìkan bá wà tí ò lẹ́kọ̀ọ́ Kristi tó sì lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ irú èwo ló lè ló lè kó fún àwọn èèyàn ní àwùjọ. ẹ ṣe olóòtú hmm. number one misrepresentation hmm. àwọn àwùjọ fún àpẹẹrẹ bóyá àwọn ẹlẹ́sìn míì àbí àwọn ará abòmíì tábà kàn hmm. déédéé pé ṣé bí ọ̀rọ̀ tí wọ́n ṣe rí nìyí hmm. ṣé bí ẹ̀sìn wọn ṣe rí nìyí hmm. so ó máa ń mú dẹ̀ discover pé àwọn kan wà tó ṣe pé tó bá fẹ́ mú sample hmm. àwọn tó bá ti fẹ́ tó bá fẹ́ tó bá fẹ́ tàbùkù nǹkan kan irú àwọn irú àwọn tó máa ń mú nìyẹn pé àpèjẹ bí pásítọ̀ kan sọ pé nǹkan báyìí báyìí. wọn ò ní mú àwọn tó dáa mẹ́ẹ̀. so irú ìyẹn ó dẹ̀ máa ń ó máa ń tàbùkù bá hmm. orúkọ Kristi. ó lè má jẹ́ kí ìrere gan ó tẹ̀síwájú tààrà lọ́wọ́ ó máa ń dín ìrere lọ́wọ́ hmm. ó máa ń dín ìrere lọ́wọ́ torí òótọ́ òótọ́ ló máa ń sọ òyàn di òmìnira hmm. ilé tá a bá dẹ̀ fi tọ́ Bíbélì sọ pé bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni òdodo lè ṣe tí ìta bá ti ń kọ́ sórí àìlẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn hmm. ẹlòmíì á ṣe nǹkan mi gbá mi ta rò pé bóyá èèyàn ibi ni hmm. èèyàn lè wà sincerely wrong hmm. ó sincere lọ́kàn ṣùgbọ́n àìlẹ́kọ̀ọ́ ló fà á so fún fún populace ó léwu láti pé kó jẹ́rú àwọn yẹn bẹ́yẹn la fi ń wo àwòkọ́ṣe ó léwu láti pé kó jẹ́rú àwọn yẹn ló ń darí torí gbogbo nǹkan wọn ni pé everything rises and falls on leadership òbí hmm. adarí ibi tí adarí bá ti tẹ̀ sí ni àwọn àtẹ̀lé náà ó tẹ̀ sí. ó léwu fún àwọn ènìyàn láti tẹ̀lé irú ènìyàn bẹ́yẹn torí wọ́n á kó wọn ṣìnà. ẹ ṣe púpọ̀ olùṣọ́ àgùntàn inú wa dùn pé àtúpẹ̀yìn lórí ètò lónìí ta sí rí yín ẹ̀ ńlá fi kún àwọn ọ̀rọ̀ tẹ́sán lẹ́ẹ̀kan lórí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun tẹ̀lé àwọn tí wọ́n máa ń gbèjà olùṣọ́àgùtàn hmm. bẹ́ẹ̀ náà láwọn ẹlẹ́sìn mi tẹ bá sọ fún wọn wípé tí adarí ẹ̀sìn wọn ṣe rè tí ò dáa nígbò ni èèyàn ó ṣe sọ pé ọmọ ọdún mẹ́sàn-án ló kù tóun ó kì mọ́lẹ̀ tóun ó fẹ́ hmm. èyí tí wọ́n fi gbà ìjà ni bí ẹ bá ti sọ òótọ́ ọ̀rọ̀ tán sì rí i pé òótọ́ ni kí ló dé tí àyìnbá ìbùkọ́sọ̀ pé ká rí kájọ pẹ̀lú pọ̀ ká rí òótọ́ ká mọ̀ pé òótọ́ ni hmm, kí wá ló dé tá a wá fẹ́ máa gbèjà irọ́ kí ló dé tá a gbé ó nira fọ́pọ̀lọpọ̀ láti dúró ti òótọ́ hmm. ṣùgbọ́n tán bá ti wá rí irọ́ wọ́n wàá fẹ́ máa dàgà dáàbò bo irọ́. kò dẹ̀ sí tó burú hmm. kò burú pé a ní adarí tá à ń hmm. defend ó dáa ṣùgbọ́n tí adarí bá ti tàṣe tó ti yà kúrò lójú ọ̀nà òótọ́ ẹnìkan lẹ́nu yẹn a ti sọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó lè bà láyé jẹ́ sẹ́nìkan wàá ju ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ ni èyí tó yẹ ká máa wò ni wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ẹni yóò tí ó ràn lọ́rùn àpáàdì ló yẹ ká rò kì í ṣe torí ẹnìkan ẹ̀ torí pé reputation ẹ̀ àbí orúkọ ẹ̀ ká má hmm. bàa bàjẹ́ ẹ̀ ká má disrespect ẹ̀ ká má ṣe gbogbo ẹ̀ náà ló yé wa ṣùgbọ́n ó yẹ ká consider àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkàn tó lè tipasẹ̀ irú ẹni yẹn tó lè ti wọn ṣègbè ẹ ṣe púpọ̀ ẹni tí a mú aṣojú ìwòran yín lónìí náà la pe àkórí rẹ̀ ní àwọn ewu tó wà fún ní ewu àìkẹ́kọ̀ọ́ Kristi ṣáájú iṣẹ́ ìránṣẹ́ apá kẹrin rẹ̀ olùṣọ́ àgùntàn Samuel Adégbóyèga ṣẹlẹ̀ṣẹ̀ lórí ọ̀fẹ́ láti máa wò lójú mọ́ òmáwòrán yín tí àjọ ń sọ̀rọ̀ látẹ̀kan bàbá kó tó di pé a máa lọ fún tọ̀sẹ̀ ẹ bá ẹ jẹ́ máa yọ̀ǹda ẹ bá ń dágbére. a kí gbogbo ẹ̀yin ènìyàn lẹ́ẹ̀kan sí yálà jẹ́ adarí àbí àwọn immediate follower àbí mm. populace in tí ọlọ́run fẹ́ ká ṣe ni pé àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan àwọn nǹkan kan tá à ń push mm. ṣé in tó bá bíbélì mu ni mm. ẹ jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ó padà Hmm. sí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run á dára fún wa lórúkọ jésù. àmín ẹ ṣe púpọ̀ olùṣàgùtàn sámú adégbòyega tọba lóhunkóhun láti bi wá léèrè nọ́mbà tó ń lọ lójú mú màwòrán náà ní kí ẹ pé bẹ́ẹ̀ la sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa ń pè wá lẹ́yìn ètò adúpẹ́ lọ́wọ́ jesus mopo <laughs> ẹ̀yàn evangelist michael adesina nílùú èkó adúgbò wọn ìránṣẹ́ ọlọ́run púpọ̀ tí a lè mẹ́nuba tó bá dọ̀sẹ̀ tó bọ̀ tá a bá lórí ọ̀fẹ́ a máa fi orúkọ yín léde tá a sì máa dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀jẹ̀ àdókè lọ́hùn náà nígbà bá padà dé ìhìnrere náà ni on m'a fait, à faire. Non, pas d'abord.